mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọkọ̀ pàtàkì nínú àwọn olórin ẹ̀mí adékọlá bùnmi ni ó ti ń fi ayélujára rẹ̀ dúpẹ́ lọ́wọ́ olúwa fún àṣeyọrí ètò ọlọ́dọọdún rẹ̀ ní ọba àwọn ọba èyí tí ó ṣe nílọ́lọ́ yìí níbi tí ó ti pe àwọn olórin ẹ̀mí bíi màmá ọpẹ́lọpẹ́ king ay àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bùnmi adékọlá tó ń ìtàkùn ayélujára rẹ̀ nípa fífi fọ́nrán fídíò díẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà sórí ìtàkùn ayélujára láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ènìyàn tó wá ẹ kí a wò díẹ̀ nínú ẹ̀. wọ́n ní tuntun kan ẹ̀yà nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Yẹmí Àjídé Ọláyínká òun ló ti ń rọ gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ gbogbo láti lo oṣù kẹrin yìí pàápàá nínú ọ̀sẹ̀ tó kẹ́yìn nínú oṣù kẹrin láti mọ rírì iṣẹ́ takuntakun tí olóògbé Gbénga Adébóyè Àbẹ̀fẹ́ ṣe kó tó di wípé ó jáde láyé Yẹmí Àjídé Ọláyínká ló lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti pe gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ wípé iṣẹ́ takuntakun tí Gbénga Adébóyè ṣe kó tó di wípé ó jáde láyé kò ṣeé fọwọ́ wọ́n rọ́ sẹ́yìn rárá nítorí náà kí gbogbo wọn rí dájú wípé wọ́n lo orin rẹ̀ àwòrán rẹ̀ àti àwọn ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan láti fi sọrí àti láti ṣe ìrántí ẹni rẹ̀ náà tó lọ. léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Yẹmí Àjídé Ọláyínká ń sọ wípé lóòótọ́ èèyàn tí kò ṣeé gbàgbé ni Gbénga Adébóyè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ mi ò kábàámọ̀ ìgbésẹ̀ mi rárá ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ìlú mọ̀ọ́ká òṣèré Àbíbátú Jìnnáàd bí ó ti fi fọ́nrán fídíò àpòpọ̀ àwọn àwòrán èyí tó ṣe láti ṣe ayẹyẹ àti láti ṣe ìwúrí fún ọmọ rẹ̀ Josh gẹ́gẹ́ bí ẹni tí Olódùmarè fi ọdún kan kún ọdún rẹ̀ lókè èèpẹ̀ Àbíbátù Jìnádù olólo ìtàkùn ayélujára rẹ̀ yìí láti ṣe àpòpọ̀ àwọn àwòrán bí ọmọ òun ti wà ní kékeré títí tó fi dàgbà tó sì kọ síbẹ̀ wípé kì í ṣe ohun tó rọrùn rárá láti dá ọmọ tọ́ ṣùgbọ́n òun dúpẹ́ wípé òun gbègbè sí àkin bẹ́ẹ̀ lòun ò sì kábàámọ̀ ìgbésẹ̀ tóun gbé ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. agbára kìsì ẹ̀sọ́ yẹ kìsì ẹ̀sọ́ yẹ kìsì ẹ̀sọ́ yẹ kìsì ẹ̀sọ́ yẹ. Sọ́lá bọ̀ mọ́lá. keje mo darí gbogbo àṣeyọrí mi sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni mo sì fi àṣeyọrí ọ̀hún sọrí túndé ednut ẹni tó sọ yìí ni ọlá of lagos gẹ́gẹ́ bí ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ ní ìgbàdégbà lásìkò yìí bí ó ti ń di aṣojú àwọn iléeṣẹ́ tó ń ṣe ọkọ̀ àti àwọn ènìyàn ńláńlá gbogbo láwùjọ ló sì ń sọ wípé ohun gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí ìbá má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ògo òun ìbá má tàn bí kì bá ṣe ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ènìyàn kan tí ọlọ́run lò fóun láti kéde òun fún aráyé tí ṣe túndé Ednut ó wá sọ wípé omi fẹ́ lè máa bọ́ lójú òun lásìkò tí òun ṣe fọ́nrán tó fi sórí ìtàkùn ayélujára náà ó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Túndé Ednut. I don't know like your life can just change like I hear all the change like you no go just know how this is just yesterday I was cleaner just cleaner if you look at me despite the fine I'm not rich yet but alhamdulillah we are okay my still showing my close because they so far. I'll <laughs> stop practicing because Atunde is not. I know a lot of people contributed immensely to my success, but Saturday, I don't know how to just start to be frank. <laughs> I don't know. I'm <laughs> so emotional right now. I don't know. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ kú ewu ọmọ ẹ kú ọwọ́ lómi ẹ kú ayọ̀ ọmọ àti dúpẹ́ ẹsẹ̀ tẹlẹ̀ láyọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ báyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ń kọ bí wọ́n ti ń ṣe ẹ oríire sí gbajúgbajà òṣèré nì ìtẹ̀lẹ̀ the icon bí ó ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹrù oṣù mẹ́sàn-án ọlọ́run ti sọ ìyàwó òun láyọ̀ àti àlàáfíà ìtẹ̀lẹ̀ ló fi àwòrán aya rẹ̀ lásìkò tó wà nínú oyún àti àwòrán ọmọ náà náà tí kò ní ojú rẹ̀ nínú sórí ìtàkùn ayélujára láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olúwa fún àsọ̀kalẹ̀ àǹfààní. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí àjídára òun ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi sọ irú ìfẹ́ àti ìmọrírì ọ̀kan pàtàkì nínú àwọn agbólórin sókè ni ìyẹn ẹ̀ṣọ́ promotion gẹ́gẹ́ bí ó ti pè é wá sílé láti orílẹ̀-èdè UK tó sì sọ wípé inú òun dùn púpọ̀ láti tún ṣe alábàápàdé arákùnrin ọ̀hún nígbà tí àjídára ń sọ èyí yìí lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa fífi fọ́nrán fídíò níbi tóun àti ẹ̀ṣọ́ promotion ti dúró ó wá sọ wípé lóòótọ́ ni ajídára kò tí ì dókè pátápátá o ṣùgbọ́n ó ti kọjá ibi tó wà lánàá kó má káàárẹ̀ kó sì máa tẹ̀ síwájú ẹ wò ó bí ó ti ṣẹlẹ̀ gan. if I should say you are the other Adebayo musician but you are approaching that place I'm so happy to see you today ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ló ti fi ayọ̀ tó ń ti ìdùnnú rẹ̀ hàn sí fọ́nrán fídíò ọmọdébìnrin kan èyí tó ń kọ orin rẹ̀ lórí ìtàkùn ayélujára tóun pẹ̀lú sì ṣe àtúntẹ̀ orin ọmọ náà Tọ́pẹ́ Àlàbí ló sọ lórí ìtàkùn ayélujára náà wípé kódà ọmọdébìnrin pẹ̀lú náà ti darapọ̀ láti máa yin Olúwa nítorí wípé Ọlọ́run nìkan ló tó yìn mi ò lálẹ́ o èmi ni àmì àṣẹdá látọ̀run máa sọ tiẹ̀ o àdágbẹ̀yìn ni mí ó wá fi mí jọba ohun gbogbo tó ti kọjá ó dá mi ó sú mi níre èmi ni bẹ́ẹ̀ ni àṣẹ olórí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká orí ayélujára adétóhùn tó ti fi ìkọminú rẹ̀ hàn látàrí bí ohun gbogbo ti ń lọ sí ní pápákọ̀ òfurufú adétóhùn ló lo ìtàkùn ayélujára instagram rẹ̀ láti fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn wípé orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè nàìjíríà tó sì ń pe orílẹ̀-èdè nàìjíríà bí ìgbà tó jẹ́ wípé ọmọ dákú mọ́ni lọ́wọ́ látàrí ìkọminú yìí bí àwọn tí wọ́n jẹ́ mínísítà fún ọ̀rọ̀ òfurufú àti ọ̀gá àgbà ní pápákọ̀ òfurufú bí gbogbo ojú wọn kò ti yà sóhun tó yẹ kí wọ́n mú ṣe pàápàá jùlọ bí pápákọ̀ òfurufú ọ̀hún ti wà láìsí ẹ̀rọ amúlétutù èyí tí a mọ̀ sí air condition tó sì ń sọ wípé ó jẹ́ ohun tó burú jáì kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ti orílẹ̀-èdè mìíràn wá sí orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sì máa lo abẹ̀bẹ̀ láti fẹ́ra ní pápákọ̀ òfurufú ó jẹ́ ohun tó burú jáì ọ̀rọ̀ yìí ló sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. we are paying all the fees at the airport when we want to travel the amount wey person take pay for such charges e pass money for ticket and people will come back to this republic of nigeria and they will still be suffering I've, i will attach the video of the airport there so that you will see the fan oxfam oxfam na okoibeo na oxfam dey for muritara so if you are coming from abroad now it's better you know that you are coming into heat automatically generated heat by the federal republic of nigerian government aviation minister where you dey eh, oga malam Go and fix the AC. AC is not working. Who do you people give the contract to? people should go and call the person who gave contract to. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀kú ayẹyẹ ọjọ́ ìbí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń nà sí gbajúgbajà olórin ẹ̀mí ni Rachel ológo dídán ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe fọ́nrán fídíò kan nílọ́lọ́ yìí tí wọ́n sì ń gbóríyìn fún wípé kò dúró lásán Rachel ológo dídán ló lo àwòrán ọlọ́kan òjọ̀kan èyí tó rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé ẹ bá òun yọ̀ òun ti lé ní ọdún kan sí i létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ń kí wípé àṣeyí ṣàmọ́ ọdún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin orin ayọ̀ mísípòdé ó ní àwọn ènìyàn ti ń sọ wípé kólódùmarè wù ọ́ kó sì dá ọ sí gẹ́gẹ́ bí orin ayọ̀ ti ṣe fọ́nrán fídíò kan èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ olúwa fún àṣeyọrí ìsinmi ọludé èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ parí wípé òun sì ti padà sí ilé ìwé ọmọkùnrin ọ̀hún ló ṣe fọ́nrán fídíò nínú aṣọ ilé ẹ̀kọ́ rẹ̀ eléyìí tó sì fi ń jó wípé lẹ́yìn ọ̀rẹ́yìn a ti padà wọlé ẹ̀kọ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. ọmọ bíi tí mo ti bẹ̀rẹ̀ ọmọ bíi tí mo dé ọmọ bíi tí mo ti bẹ̀rẹ̀ ọmọ bíi tí mo dé mo wá ní gbogbo kò lóye ọ́. wa ìlọ̀ fún àjàbalẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí farabalẹ̀ bá wa wò ó tí tó fi máa dìgbà míì tá ó máa fi re àti àánú pàdé ẹ ká máa rántí wípé bí ìwọ kò bá lè jẹ́ gègé rere láti kọ nǹkan ayọ̀ sínú ayé ènìyàn kan ó yẹ kó o lè jẹ́ ohun èlò ìpa nǹkan rẹ láti pa ìbànújẹ́ wọn rẹ ṣóògó rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.